Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Àwọn èèyàn dáhùn sálámà wọn dábàá. Wa rahmatullahi wa barakatuhu. Akíra wa kú oríire lónìí lára òjíṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run gbé wọn dìde tí wọ́n ń tàn mọ́lẹ̀ sínú ayé ìlú tí bàbá wa bá ti wọ̀ báyìí àlùbáríkà débẹ̀ ìmọ́lẹ̀ débẹ̀. Masha Allah wàláhì la ṣàkà fihì bí bàbá ti dáṣẹ wọnú ìlú yìí lónìí gbogbo tí ń jẹ́ orí ọlọ́run yóò sì máa wọnú ìlú yẹn ti sáámi dáadáa. amiina. bàbá wa tí a dárúkọ wọn maulana bàbá dáadáa tí ọlọ́run fi wọ́n ṣe àánú gbogbo ayé salamu alayka sheikh mizikinu ali amani. إلى لأمامه إن sawiya الله Maulana أمامي مولانا سو سليمان oníkìjìpá bàbá wa ọlọ́run ló fi ìsanú wa ìbànújẹ́ àwa máa o ẹ sọ dídùnú gàmọ́ rí. a dúpẹ́ àwa máa tọ́pẹ́ bá kò yà wá lẹ́nu tẹ́ ẹ ṣe sáyé àwọn tábì yìí ilẹ̀ fi jó o àti bàbá wa ṣe hùwà àdàmà o àtòní kíjì pa bàbá wa. Masha Allah. bàbá abẹ́yẹn bá pàdé àmọ́ ni mo ní yóò <laughs> lọ mọ́kà yóò dèèyàn ńlá yóò lọ mọ́kà yóò dèèyàn rè o. Lada mẹ́ka yóò dojo ìkẹ́ ẹ̀kún ya wá mí iná ìyá rẹ̀. ẹ jẹ́ ká sàmì èèyàn wa ẹ dákun ẹ sàmì ìjànmọ́ wa ọlọ́run kọ́wọ́ láà àmọ́ ni gbómi dára fáwọ ìláyé báyé ìbáfẹ́ pé gbẹ̀dẹ̀ dùn sanfàjì aláàjì kó gbẹ̀dẹ̀ wí ọ̀bá gbẹ̀dẹ̀ farahami Allahumma hami àmín àwọn èèyàn sáámi dáadáa ṣèkẹ̀ṣẹ̀kẹ̀ fàlájà fọ̀dílà àmín àdùnní àálì mègíwá àmín fàjì àlìlí fèrèdáwùsà mọ́ síwá àmín ọ̀rẹ́ dọ́là ìyá alájàrà mọ́. àmín náà. Sekeseke, fájà fọdílà àdùnní àlì mègíwá fájì àlìlí torí dáwó sàmọ́ síwá ọ̀rẹ́ dọ́là ìyá alájàrà mọ́ ilé ayé ó dàbí ìgbàlẹ̀ ntọ́ ọba kọ ayé ó padà parẹ́ bọ́ ọkọ lé àhòrò nìyọ̀dá ọ̀npọ̀ wá dẹni tá a gbèbí iṣu ilé ayé ó dàbí ìrẹsà ilé ayé ó dàbí ìgbálẹ̀ tá a fi gba ìdọ̀tí ìdàsígbó sórí tó bá kú náà bá ṣe ṣètura ó ti dàbí ìdọ̀tí tá a dà sí igbó ilé ayé ó tún dàbí ìmọ́tò. tó lè gbé ẹ̀dá dé ibi tí ń fẹ́. àmọ́ bọ́pẹ́ bọ́yá mọ́tò rẹ̀ ọ̀dẹ̀ nulẹ̀ ọmọ wa dẹni tá a gbàgbé láyé. wọ́n ń bẹ ọ́ òun pé ò ní gbà torí wọ́n ṣẹ̀ ọ́ òun pé kò ní tán. ọ̀dà jẹ́ ń bí ẹ ọjọ́ mélòó la lò nílé ayé tá a fi ń wẹ̀ wurin. ikú ló pin ìrìn àjò tí ẹ̀dá ń rìn bó bá ti dé ó parí ìrìn tán pẹ̀lẹ́pẹ̀lẹ́ àfọwọ́bà filẹ̀ nílé ayé àfikà wùwáre bẹ́yàn bá mọ ohun tójú òkú kan nù sáré abẹ̀rù ọlọ́run ṣé ti funfun ni orúkọ níbẹ̀. ìròyìn sáré ó ṣe wí tán àmọ́ fẹ́ni tí ó gbọ́ tí ó gbà pọ́rùn nílé ayé yìí ń bọ̀ wá tán ká mọ̀ pé ayé yìí dàbí òrùn òrùn tí ó yọ láàárọ̀ tí ó wọ̀ lálẹ́ ọlọ́run dẹ́kun báwọn ká jìjì bírè lò Sàlékún kẹ́ fàjìjàbáàrú àmìnà. Àmìnà. Ṣèkẹ́ṣèkẹ́ fàlájìjàbáàrú Usman bùnú ìmọ̀mí àmìn. Kó tún ṣèkẹ́ fún bàbá Ládàáni àdìsá aláwùmọ̀ àmì. Àmín. Yẹ́sẹ̀ àlùnà kàyà ò ta álámù. يسألونك يوما تفكر إن يوم يسين عن النهم يسألونك يوما تعلم ọmọ ádámà ò sì fura ọmọ ádámà ò sì rọra tọ́ra sọ ayé tọ́wọ̀ yẹn kò ní pẹ́ ipò ayé tó dì mú ọ padà jùlẹ̀ tọrẹ nìkan ló dìde tí wọ́n fi jòkó ń bẹ o ó lè pẹ́ ó lè ya ọ padà kúrò ọmọ a ádámọ̀ o ò sì fura láfi ní ogun mọ́tò tó bá wù ẹ́ ogun pósí gun iye ọkọ̀ tó bá wù ẹ́ ogun pósí bàṣàrà ìlú bá pè é ìpè wọ nìrín kan tá a bá yẹ pé ọ̀dìlọ dìlọ tọ́dẹ́ ni àpégbin ó lè jẹ́ ìtẹ́ ló sùn sí àbí lágbàlá rẹ̀ látàṣàbùwà ìnà báàlì ẹ̀kínà o ọmọ ádámà ó ó sì fún aláwẹ̀ rí amóhùn. ọlọ́pàá kẹ́ bàbá. Allahu yukirimuhum. Ọlọ́run ṣe bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́. Allahu yẹ̀bù àtòhún fi àṣà ní ìṣúwárí. Ọlọ́run ti dé pẹ̀lú fọ́tò tó dáa. Àná sùkọ́ di ṣúkìlù. I'm melting wa nasu taraku sabila. Àwa tá à ń dárò ẹnìkan kí ni wọ́n yé dárò wa. Isima tasa yiduna. Orí kò sẹ́nìkan tí ò ní kú. Àná yà sìn àní dùn. Bọ́lá ti fẹ́ràn náà Mahama tó ọ̀padà gbẹ̀mí ẹ̀. Àṣẹ ikú yá ti àlálì mú bú sí dí mí ná kàṣà lè ṣìyà. Bó ṣe dáadọ́ lọ bọ́ ṣàìdá ó kún jọ kẹrẹ ni. Àlìmárì wúyẹ́ ẹ̀bù ni, àmọ́ wàyí na lìmọ́ ó ta yá rí bùhù. Ogun tàdá bá pílánì ikú ní ìjà nírọ́. Lákì náà máa kẹyì sùn, ìyàmú tá a dùn lè ra àlè. Apalẹ̀ márìn àjò tọ́ta ní wámà. Ó sì náà lè fòkè dáa nìyí. Àfẹ́ bó kú láàrin wa. Bulu imani ya Rabbana. Àwọn pátá síkú àfẹ́ bàbá ọ̀nà. Abli Jabari ya Rabbana Firidausi jannatu. Wọ́n bá Sàlìjánà nílé wọn. Sàlámù gbogbo ìjókòó. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tọrọ yé. Àtẹ̀yìn tọ̀lọ́hún fún lóye. Ẹ̀jẹ̀ àwòye sáyé ayé. Ayé tá a wà yìí àgbákò ni. Bèyàn rí dunnú dàjí tínú rẹ̀ dùn tó kéde ijó nígbà tí ó fi tún dìrọ̀lẹ́ ó lè ṣeéṣe kó o dìrònú láfi wáyéwáyé ká wà níwọ̀nba a ṣe bí sọ̀tẹ̀sẹ̀ kàrántì kú torí pò yóò wù tẹ́ ẹ̀ dádì mú bí kú bá ti dé ló ti pin kò kú máa jọ ní pé gbogbo ọ̀yẹ̀kú ó padà kú. àṣetànláàdì bá a bá lọ tán àjìjà báàrù náà di tanu lọ́jọ́ tí baba wa lọ́lẹ̀ ọmọ ẹdún ti ma pọ́ lọ́jọ́ ti de. ó wojú ọmọ rẹ̀ nígbà mírí ó ní ta ni yóò ṣe léde lẹ́yìn mi ta ni yóò ṣe tọ́jú ọmọ. àbígbà wo lọ́jọ́ òun tún lè wá tí mo tún lè pàdé ọmọ mi ájì mọ́líkì ọmọ mi tẹ̀jìdí ní ẹ̀mọ́ ìdẹ́yìn mi àbìlẹ̀ mọ́líkì ọmọ mi ájì mọ́líkì ó dìgbà kan tẹ̀jìdí ní ẹ̀mọ́ ìdẹ́yìn mi àbìlẹ̀ mọ́líkì ó dìgbà kan àfàtà òfíìkì ọmọ mi. ìjọbẹjà alábí ó di ìgbà kan kàmálùdíìnì ọmọ mi. dókítà kàmálùdíìnì mojú tẹ́yìn mi. òṣàṣù tajùdíìnì mi tajùdíìnì ó di ìgbà kan. àjíjá mi ò ọmọ mi àjá mi ò dìgbà kan. bàlìkísù ọmọ mi. mi. Kubura ẹ̀mọ́dútẹ̀ mi mẹ̀dínà tù ọmọ mi àmìnà tù nínú wọn tàwákálì tù ọmọ mi basira tu ẹ̀mọ́dútẹ̀ mi rúkàyà tù ọmọ mi gbogbo yín ẹ̀mọ́dútẹ̀ mi ẹ̀mọ̀ kú àṣẹyìn dé bàbá ajájà mi là áyà bàbá ọba tó ní kẹ́ kọ́gẹ̀ yá kọ́gẹ̀ wọn àlẹ́nà ní ilé wọn Àjìyísá ṣe bẹ́ẹ̀ ti pàdé babalada ní nílé Ìkẹ́ ọmọ ìyá méjì tán jọ lọ́rùn gbogbo wọn wà ní ìlérè kò méjì tẹnìkan lọ́lé lẹ́nìkejì bá tún tẹ̀lé wọ́n tún jọ sọmọ ya nílé Ìtẹ́ àlìdáná rẹ̀ ti pàdé bùnú ìmọ̀mù babaládá ní ilé rẹ̀ ààrẹ mùsùlùmí wà ní ilé rẹ̀ lọ́jọ́ tí bàbá wa ń lọlé ajísà àti ìmọ̀ pọ́lọ́jọ́ ti dé ọmọkùnrin ìmọ̀ wa ń dáhùn pé yáyáyáyá bí sọ parí nìyẹn ìgbà wo lọ́jọ́ mo tún lè wá tí mo tún lè pàdé ọmọ mi àjíṣe wo ọmọ mi olùwà sẹ̀sẹ̀ mi ò dìgbà kan àfáàbùrà ìmọ̀ ọmọ mi bàbá Túndé mi ó dìgbà kan àbíbáyàtú ọmọ mi àjàbí ìjọ ẹ̀mọ́jú tẹ́yìn títí láyọ̀ ọmọ mi ìyàbá àti ìmọ̀ ẹ mójútó ẹ̀yìn mi ajáàlì mọ̀ ọmọ mi àjàdì ìjà tó dìgbà kan yẹ̀mí ẹ mójútó ẹ̀yìn mi Fatima táyà bàbá gbogbo yìí ẹ fírẹ́ yìí sọ́kàn gbogbo ń tí bàbá orí ṣetán ẹ pàmọ̀ràn pọ̀ kẹ́ẹ̀ẹ́yìn ṣe ẹnu bí ẹ ti rí kàní òkùnkùn pọ̀ tí ilé ká tán ọba tó ní kẹ́ẹ̀kọ́ gẹ̀ wọ́n àlìjánà ní ilé wọn ọ̀rọ̀ rí ta mú wá sí. fọwọ́ ta lọ ayé kárọ̀nù fóun tó wù wá lálẹ́ jẹ́ òkú ní ọgbẹ̀yìn orúkọ wa torí lálá tó lókè ọwà lẹ́ni kí ni tààrà hun kí ni fàárí gbogbo tí ń kùn ẹ̀ tán ìwọ tí ń kùn náà padà lọ ẹ mọ̀ bàbá. Baba, baba ọba ẹ̀kú ẹ̀yìn wọn gbogbo olóyè e, gbogbo ìlàjì gbogbo èlùkú ẹ̀kú ẹ̀yìn wọn ọba tó nìkẹ́ ẹ̀kọ́ gẹ̀ wọn ìjòkó sara afẹ́ nìkan táàbì ń parí ọ̀bọ fún sẹ́ẹ̀rí tẹni tí ń bọ̀ wá nìkan o bẹ́ẹ̀ dandan yóò sì tún kẹ nìkan. bá wá kẹ́ bàbá rẹ̀. àmín. àwọn èèyàn sá mi dáadáa o. bí mo ti wí ma yìí náà ó ti tó láti dárú ẹ̀mí àwọn méjèèjì tí wọ́n pẹ́ sábì tẹ̀léra wọn ó wáyé pé ìròyìn tá a gbọ́ ń pa wọn labá fẹ́ wí ni á jù báyìí lọ àmọ́ bá a ti wí ma òun náà á máa rántí wọn báwọn ìhà tí wọ́n kọ sí bàbá sọ kàmáàlì dín la fẹ́ wí ni bàbá wa ló mọ́ta bàbá wa ṣé ìdá àbá ńlá ọlọ́run dákun àtúgbò àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run sábà tẹ gbogbo níbi tí mo ti gòkè bàbá bá lu yìí ẹ bá ń ṣe kábíyèsí fún wọn. àtàwọn olóyè wọn ń gbàlejò bàbá wọn ní àgbà fún gbogbo àgbáyé tí wọ́n ń wí tí gbogbo ayé sì ń gbọ́ tí wọ́n sì ń gbà. oríire tí bàbá kó bá wa ní tẹnudọ́ mẹ́ta yìí ni mo fi wọlé lẹ́ẹ̀kan kódà mo tún gbọ́ níjẹta lọ́dọ̀ bàbá wa àlùgàmáwì ọlọ́run bá a sàlékún àánú rẹ̀ fún wọn. ẹ sáà mi ń fún wọn. nípa tá a pàdé lọ́dọ̀ àbá inú wọn dùn púpọ̀ wọ́n tó wá dádùn àṣẹ fún bàbá wa àti bàbá wa dàmádù díìnì pé àwọn ni wọ́n sílẹ̀kùn táwọn fi wọlé pé kódà àwọn bàbá wa wọ́n tún pèpè àfíìsà àwọn míì lọ́wọ́ báyìí pípé kèétí rẹ́dì ni ọba tó rẹ́dì àwọn tó tún wọlé tó pọ̀ ẹ dákun ẹ bá ń gbọ́ lọ́n tóbi. Allahu akbar. alámúnásùrá kan fún bàbá wa bẹ́ẹ̀ ti rí wọn lónìí àánú Ọlọ́run ti tẹ̀lé ọlọ́lé bá ẹ̀mí gígùn àtàlàáfíà tí wọ́n fi jí sí ọlọ́run náà pé ọlọ́run sábà yọ̀ǹda rẹ̀ fún un ẹ sáà ní òun dáadáa kó ọlọ́run kọ́ lábá ti sẹ́ẹ̀nì gbogbo àwọn tí bàbá tara wọn jáde tí wọ́n tara wọn dèèyàn bàbá wọn ìyá wọn àti àna wọn táwọn náà ṣẹ̀ṣẹ̀ lọ àtàwọn àfa wọn gbogbo yejú wọn bẹ́ẹ̀ tán bẹ lálẹ́ kìámà ọlọ́run sábà wa kẹ́ wọn ọwọ́ lápá arántí wọn ọlọ́run jẹ́ mi yóò gùn alamu nashra. bisimilahi rahman rahim alamu nashra lakasadura ọ̀wádùn anka wizard. الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا بلغت فانصب وإلى ربك فارغب آمين bisimilayi tó iná tẹ̀lé kankan látẹnu àwọn àfa tí wọ́n gbà yín lálejò bàbá wa láyé bàbá oníkanwó bàbá wa ṣèwà yàsìn bàbá wa ní gbagba afa wa ló mọ́ta àti gbogbo àwọn tó ń bẹ ní jòkó tá a gbà ní jòyìn iná tè iná kà àlékún àná ọlọ́mọsà sí gbogbo àwa náà. bisimilayi rahman rahim na atayina kalkaza fasalli li rabbika wa ni inna shani'aka. subhana rabbika. alhamdulilayi rabbil takbir allahu akbar ẹ̀dàkọ̀ ẹjọ́ lọ ẹjẹ́ wọn fìlè fọlọ́run tóbi láàyè yìí. Allahu akbar. lábẹ́ bó ti máa ń nì akíbàbà wa gbẹdẹdùn Ọlọ́run dá àlùbáríkà yọ ọmọ sí i àmín ọlájòkó àwọn àgbàlagbà lábẹ́ àṣẹ bàbá wa àgbà níjòkó yìí ẹ̀dá kò wọ́n á tọrọ yọ̀ǹda kẹ́nìmọ́tò tẹ̀lé ibi láti inú ẹ̀jẹ̀ bàbá tẹ̀tẹ̀rì wọn wáyà yé ìkànnì àwọn ọmọ bàbá yóò máa sojú gbogbo wọn afáwa Kamalidini Abdul Jabari Alhiman fọlẹ́ àtàfàtà lọ́sùkúrà.